My sweetheart, how are you? Eh. How are you? Ó ṣẹ̀ṣẹ̀ rọ ẹni o. Ó ṣẹ̀ṣẹ̀ rọ ẹni àbí? Kí ni nǹkan tó sọ bó ṣẹlẹ̀? Kí ni surprise tó lóyún fún mi? Ah, ah, ṣì fara ẹ̀ balẹ̀ náà nà ó. Ah, mo yí dé wa ti jẹ́ kí n wọlé kí n ṣáwà kí n jẹun náà. Màá dẹ̀ sọ No no no no I can't wait. Ṣùtì yẹ mi ò lè dúró kó wọnú ilé ṣùtì gbọ́. Kò sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi. Atẹ́kùn tó ti sọ fún mi ọkàn mi ò balẹ̀. Just tell me now. Okay. Ah, um, nǹkan tó ṣẹlẹ̀ náà rèé kò sí nǹkan tó le mo kàn ní kí n sọ fún ẹ pé mo ti bẹ̀rẹ̀ afẹ́fẹ́ àìtẹ̀ wa ah, google àtẹ̀ pa ìwà nu mọ́tò. <laughs> you are not serious talk to me now eh, kí ni nǹkan tó ṣẹlẹ̀ ọkọ mi ò balẹ̀ ń eh, yapa mi sùn. okay to be serious ṣé o mọ̀ kí mo ti ń lé contract kan ti pẹ́ tí máa ń gbàdúrà tí máa ń fast lórí ẹ̀ tí máa ń sọ fún ẹ ọlọ́run máa ti ṣe gẹ́gẹ́ bí orúkọ ẹ ayọ̀ ti kúnnú wa ayọ̀ ti wọlé yìí wa wọ́n kàn dédé pè mí ni mo débẹ̀ mo kàn ọ́ ní à ah, contract tó lè yí o ó ti bọ́ sí ah, ah, ó bọ́ sí. <laughs> ìyẹn tún wá kéré bọ́ yẹn sọ pé ah contract ti bọ́ sí àwọn ti award fún mi mo ní ah mo fọkàn wò pé ibo mo ti fẹ́ ro torí ọ̀rọ̀ ló fẹ́ yà mí lówó àwọn àni ah kí n má ròyìn rárá o pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé seventy percent làwọn máa fún mi in fact work account mo ti rà là. you're lying. i'm not lying. àìmọ́ni. wọ́n tún ní ẹ eh, kí ni kan o tó bá ṣe dáadáa tó bá ti wá inspect ẹ̀ tó ṣe dé fifty percent àwọn afẹ́mi balance thirty percent gẹ́gẹ́ bí orúkọ àyọ̀kúnlò mi àyọ̀wá kúnlò wà yes yes ọlọ́run ò ṣe ọ ah this is good news good news ah kí ló dé tó ti sọ fún mi látàárọ̀ kí n ti wà relieved náà ẹ n kò ti sọ fún mi kọ́kọ́ mi ti balẹ̀. ẹ kí n bá sọ fẹ́ lórí fún mi mo lè ṣe rẹ léṣe ó láìkó owó. ìwà ló mọ̀ a ò bó ti sọ fún mi náà tó yẹ kó ti sọ fún mi màá ti bẹ́ẹ̀ prepare special food. ìyẹn ò tún wá pa jẹ́ náà ó tó bá wà á lè manage ó mọ̀. you know we are gonna celebrate today. My dear. Ìbáwọlé wọlé tó tiẹ̀ lè pè mí kó sílé. Èmi ló tún kà yìí. very funny. Ah, ah. Abuja kí ló fa Abuja pé Abuja ò le tó bó ṣe yẹn ah, Abuja are very very peaceful kò sí wàhálà l'Abuja ọ̀dọ́run ọba mọ̀ wo tó bá tó o dáadáa ó tó bá máa fi lóṣù kan l'Abuja yìí òun ní fẹ́ padà mọ́. <laughs> ẹ̀gbọ́n bíjì ṣé kí n má parọ́ fún yín ṣe nígbà tí mo kọ́ receive letter báyìí pé ah transfer Abuja ẹ̀rù bá mi gan gidi gan ni o because mo mọ̀ pé Abuja tí mo lọ yìí ilé nìkan kan bì báyìí báwo ni mo fẹ́ ṣe bẹ́ẹ̀ máa bọ́rùn sí mi ọ̀ṣẹ́ nígbà tí wọ́n lé tà àwọn ti pé ah, ẹ̀gbọ́n bíje nígbà yẹn Abuja náà wà tí màá fi kọba inú mi dùn gidi gan ni. Hmm. Eh, Abuja wà òkè kò sí problem l'Abuja but the only problem tí Abuja ní ni accommodation ah, àti orílẹ̀ èdè yìí lè wàrí báńkà mi báyìí school ló ń sùn <laughs> ṣé ti ẹ̀rí accommodation yẹn ìyẹn ò lè fún mi because àwọn company tí mo máa ṣiṣẹ́ wọ́n ti san gbogbo owó tẹ́ ọ mi for six months. really wọ́n sanwó hotel for six months. ẹ kọ́ bí ní jẹ́ ni <laughs> <laughs> no wahala èmi kò máa sọ kankan fún ẹ ní ọ̀fà ni To bá like ẹ no problem You will pay for that six months bí o lè máa gbé bí náà kó máa gbẹ́dọ̀ mi for six months You go to tó bá ṣàjọ ninety days là ń you know. To tó bá Why don't you lè fi ṣe nǹkan tó ní mínì tó bá padà sọ̀rọ̀ náà àbí. okay but ìyàwó yín kọ́. ó wà ládàá ṣé orí èmi àti ìyàwó mi ló fẹ́ sùn ni ṣé orí ilé ìbò ṣe wà yàrá kan lóore pé wà ń bẹ ni six bedrooms ló wà ń bẹ six rooms so èmi àti ìyàwó mi dẹ̀ yàrá kan là ń ṣíà so five rooms tó kù kò sẹ́ni tó ń sùn bẹ̀ so at least ó lè máa sùn kankan lọ́jọ́ kankan sùn kan lónìí sùn kan lọ́la jáyé àbọ̀ ṣe wù ẹ́ kó sí wàhálà náà. ẹ̀gbọ́n mo láì kọ́ bá yẹn <laughs> mo lè appreciate ẹ̀gbọ́n. o ṣe kí ni. mo láì kọ́ bá yẹn. <laughs> well no problem Um, ìyá ìsìn jẹ̀rọ wọn tó bá sún oúnjẹ tó ń sìn àá lọ sí dání àjẹun tá a bá jẹun tá bá relax dẹ àfọ́nsí gbòòrò máa jẹ́ kó yí ẹ bí àbújá ṣe rí máa drive round gbogbo àwọn joint tí ó lè máa wà tó bá ṣe tọ́tò fẹ́ títì wálé. ẹ má sọ fún mi fẹ́ ń jẹ́ ayé làbújá. ooo oh, ibẹ̀ láyé pèsè. báyìí kò ní rẹ́gà ní apá. mi não lára ọkọ̀ não máa fi não não não fi mí lórí ìlú tó dá mi. má bínú wọn fi tẹ̀lé ìkọ́ tó níbi bẹ́ẹ̀ gẹ̀ẹ́tẹ̀ ẹ̀ má rẹ̀ má gẹ̀ẹ́tẹ̀ sọ husband and wife eh? ẹ̀gbọ́n látàárọ̀. ẹ ṣe múra fún wa yín ẹ̀gbọ́n ìyàwó ilé ìṣùmọ̀ àgbẹ̀ lọ sí airport. ó bẹ́tà ó kí lè mi. <laughs> bàbá ọkọ mi. ẹ dẹ̀ ní sùúrù ṣé ẹ fẹ́ kí n múra fọ́kọ mi dáadáa kó tó di pé ó jáde ni ẹ mọ̀ ẹ́ pé tó bá jáde tí ò bá mú ra dáadáa táwọn èèyàn bá rìn táwọn máa rò pé kò níyàwó gidi ní ẹni náà. thank you sir. ẹ mo bí wàyí gbogbo àwọn ọ̀pẹ responsible ẹ àṣìkàkà ẹ ẹ̀gbọ́n gbogbo ọpọ ìwájúwájú bó máa ṣe máa ṣe tiẹ̀ ní jájájá nǹkan tó fi lẹ́rọ létí ni ẹ ẹ rí pápá Àbújá creative, mon Dieu. ah, eh, my dear. Yes, dear. Lílọ ló wá ń lọ yìí. Má fojú mi sọ́nà. Two weeks péré ló ló fẹ́ lò. Má jẹ́ kójú bá yẹn. Mo sọ pé two weeks máa lò yẹn. Ah, ah. Ó lè jẹ́ bí eight days máa lò. Ẹ̀mí eh? gan-an láìkí máa fi ẹ́ sílẹ̀ náà. Mm, mo mọ̀ pé òkè ṣe náà ọmọ kan tó ní kí n tẹ̀mọ́ ẹ lójú kó má lọ jẹ́ pé ọ̀tẹ̀ ilẹ̀ máa pé. kò lè and don't do what I want. you I don't do it. Are you sure? I'm very sure. Is that a problem? Yes, it's a problem. promise. Oya oh, swear. Oh, I cross my heart. Eh? <laughs> wo má yẹ kí n tọ ẹ ṣé ló lákè mi gan káàsì yẹ kí n máa lọ mọ ọ̀rọ̀ owó ti kó pé wọn gan ọdẹ láìkó owó. àwọn ọmọ mi. àwọn mi. All right. bless you. ẹ ṣe gan bàbá ọkọ mi ìtúnú báwo lè ṣe mọ̀ yí pé mo like ice cream flavour mi gbogbo lè tún wá rà vanilla báwo lè ṣe mọ̀ gbogbo ẹ. ẹ o àárọ̀ tí mò ń gbogbo ọ̀dà lọ sí airport mo ti fi ọ̀rọ̀ wá wọn ní ẹnu wò so wọ́n dẹ̀ ti jábọ́ sí mi lọ́wọ́. <laughs> àlọ́ inú mi dùn gan ẹ ṣe gan ni ẹ ṣe mo really appreciate ẹ ẹ mo ti dúpẹ́ pé ẹ ti ẹ̀ ní lọ́kàn pé nǹkan fún mi thank you ẹ ẹ mọ̀ nǹkan èmi náà ń dáná kitchen lọ́wọ́ ni. Ezekiel é vai proprio oggi che non li sa. Ok. Olókọ̀mi. Ìyàwó mi báwo ni? Kálẹ̀. Ṣé wà ókè? I think it's boring without you. anyway sorry ti ṣe wọn ni ṣe pé how are you. mi náà máa kiri ìbàjá rẹ. mi ò lè sùn náà because i'm bored wo èmi nìkan mi wà ní gbogbo nílé. Oh, bébì ó yẹ kí wọ́n fúnra mọ̀ pé mo míìzì ẹ̀ ju bí wọ́n ṣe míìzì mi lọ. ibi tí o ti ẹ̀ wà yẹn ṣé kò ṣe pé wọ́n fara mọ́ iṣẹ́ aṣọ pé mo sọ pé ipò tó bá ní kí èèyàn wá síbi kan tó bá tún yá wọ́n tún máa yàn á tún di pé èèyàn ni wọ́n lára wọ́n bẹ̀rẹ̀ sí kanra mọ́ èèyàn ṣé èèyàn ò ṣẹlẹ̀ ṣáà wo ṣe ní bíbá má dàbí ilé fún mi. ẹ ṣe ọ̀rẹ́ ti yé mi sẹ́yìn ìgbà ìkó wálé àbí. nítorí jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n fẹ́ gan wọ́n ṣe fún mi mo wá òkè ibi tèmi wà o. so make me feel comfortable with wa. so yẹn ni ò jẹ́ kó rántí ìyàwó ẹ mọ́. <laughs> baby baby i miss you eh? ẹ. mo bí ṣe gidi gan-an máa rí but nígbà tí ṣé o bá sọ pé dandan dandan. àbí àbújá màá wá check. tí o bá wà òkè ibi tó wà inú akọ mo mí sí nà wọn ò fẹ́ tí mo ń pè nà ẹ kò yí sí nà ẹ ní sísọ mọ honestly. Don't you miss me? I miss you, baby. Honestly, you know how much I love you now. Yeah, baby, go and sleep. Yes, I will go and sleep. Only if you promise me that you're coming home this weekend. Mm, you know what tó bá di thursday so Mama máa wá sílé. sure. i'm very very sure very very sure. So, fún mi sìn o because as it is we ṣe gbọ́ nǹkan tó sọ yẹn sìn gbogbo inú ilé ni mo máa fi ṣe oúnjẹ i mean any kind of food tó bá wá o máa bá nínú ilé weekend if you promise to come. ìwọ máa ọ̀rẹ́ náà yẹ kó mọ̀ kó mi lọ fún un ṣàbẹ̀mí ṣe gbogbo kìnìyẹn lẹ̀ so èmi náà máa wá thursday. i'll be expecting you má fojú mi sọ́nà. kí n tẹ̀ wá wojú ìyàwó mi mo kó ti tó jọ mẹ́ta mo dẹ̀ ti miss ẹ̀. I miss you. you, baby. wọ́n ní kí n bọ́ síta kí n finish exercise. ẹ bá má stress ara yín náà ẹ bá ti gbé lọ sí car wash kán bá yín fọ̀ ń bẹ̀ náà àti mo wọ́n títí títí mi lójú lóhùn ọ̀ràn mẹ́ṣẹ́ sọ mi ní choice láti exercise ara mi nàbí. ìyá ẹ kú iṣẹ́. so ibo lẹ wà lọ. ọ ẹ wo èrò ipò lẹ́sẹ̀ alájọ mi bí mo ṣe wà alákọ̀ọ́kọ́ náà mo lọ sí salon mo fẹ́ lọ ṣe irun torí mo fẹ́ change look mi kọ́kọ́ mi tó dé ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ sáré dọ́dọ̀ ọ̀rẹ́ mi kan tí bá wá kúrò bẹ́ẹ̀ máa lọ sọ́jà nítorí mo fẹ́ lọ ra nǹkan ọbẹ̀ sílé ẹ ṣáà mọ̀ pé ọ̀la lọkọ mi máa dé mo dẹ̀ ní láti sin oúnjẹ gidi sílé kó tó dé. ẹ lù mí ẹ dúró dè mí ẹ jẹ́ kí mi náà lọ sí lókun change so màá lè gbé yín e lọ. Ah, <laughs> uncle Fẹ́mi ẹ jẹ́ má ṣe ìyọnu bóyá lẹ mọ iye rìn tí mo fẹ́ rìn ṣá ṣẹ́rí salon tí mo lọ lásán mo lè lo three hours nínú tí mo ti fẹ́ ṣẹ́run ṣẹ́rí gbogbo ohun tí mo ti ẹ̀fẹ́ rìn yẹn á tó five hours ẹ nílé ìjókòó ẹ má jẹ́ kí n dà yín láàmú. ẹ wò five hours kó jẹ́ fifteen hours náà ni màá gbé yín lọ even kó jẹ́ two days level ọbẹ̀ á jókòó tí náà after all mi nìkan tí mo ṣe nílé. ẹ ní ìfẹ́ máa dúró dé mi tí màá fi gbogbo nǹkan ní fẹ́ Bọ̀bọ̀ yìí máa ń náà Gbogbo èyí tí mo fẹ́ràn yẹn, ó dẹ̀ máa gbé mi lọ síbẹ̀ lẹ́yọ̀kan. ti mí ìzò oúnjẹ gan torí mi tí mo travel rẹ ah! ìyá oúnjẹ jẹ mí gidi gan ni ọ̀dọ̀ wọn pa oúnjẹ tó bá gbé fún mi tí yóò bá jà kò ní tó tí màá yóò bá jà kò ní tó tátà ò bá dùn jù kò tún ní tó ah! kò síbi tó dàbí ilé lẹ́yìn ké mo jẹ́ nígbà mo jẹ at least díẹ̀ tí mo jẹ́ mo ti wà ọ̀rá. ẹ̀gbọ́n tí bùmọ̀ náà. kí ni ẹ̀kọ́ wa. Ah! ẹ pé oúnjẹ alátara ń jẹ lọ́wọ́ mi lẹ́sìn ẹ̀sìn àtàlẹ̀ pààyàn lórí. ọ̀pọ̀ fẹ́ẹ̀ ẹ mọ̀ wípé àwọn ọ̀kọ́ wà tó jẹ́ pé ìdí oúnjẹ ló ti dùn sọ bí àwọn àti jẹun tán ènìyàn lè sọ mọ́. ìwé àwọn òní ẹja rẹ. ẹ bí mo ṣe sóúnjẹ tó dùn ọkọ mi nù tó dẹ̀ ẹ̀jọ́ ẹ̀ ó ní láti ẹ̀yìn kí ni tó ṣe ilé tó bá tún ju ojú báyìí lọ lọ́jọ́ òru tó bá ti jẹun tán kò ní dùn sọ mọ́ so wọ́n ní láti sọ ọ́ sí. owó ṣe àyà jàre wà pẹ́ fún mi ah, lóòótọ́ ara mi náà ló bá mi sọ tátà bá sápá mi lórí ǹsẹ̀ nǹkan tẹ́ kan máa ṣe ju pé ẹ mú mi ẹ mú mi èmi ni màá máa jìyà ẹ̀ màá máa súnmú sókè súnmú sísàlẹ̀ ah, ṣùgbọ́n nísìn gbogbo aláwa jẹ̀bi ẹ̀sùn tó wà lẹ̀ ẹnikẹ́ni tí ó bá tó ọ̀ lẹ́yìn ìsìn kò ní fẹ́ràn jẹun alẹ́ ọ̀sẹ̀. <laughs> ẹ̀gbọ́n ẹ̀dẹ̀ máa dájọ́ gbé wa nílé. Ah, ìwọ lọ́kọ̀ọ́ máa fi kọ́kọ́ di ìwọ́n lọ́jọ́ ìdáhùn sẹ́yìn ó lè fi lẹ́yìn. gbogbo ilé ìtọ́ tó ń ṣe ìbáyìí ẹ́ kí kí ni nǹkan tó ń ṣe gba tó sọ fún mi pé òun bọ̀ nílé mo fi gbé nítorí títẹ̀ mi náà ó dẹ̀ tó wá dé wọ́n ẹ̀sìn pé kó wá bá mi nílé ó dẹ̀ wá jókòó síbí báyìí kí ló ń ṣẹlẹ̀ náà mo gbé kí n sáré lò. mo ní kí àwọn ọkọ mi fi bínú sí mi báyìí. ìdèyẹ náà ni o gbogbo tí mò ń ṣe náà tó ti tẹ náà ni so tí bá tún ìbáyé má lè wá bẹnu lé so àmàráyè tara wà rí. so o fẹ́ parí iṣẹ́ tó fẹ́ ṣe lórí fóònù kó tó wà bá mi so nǹkan tó ń ṣe wà mọ́ important than mi rọ. èmi náà mi ò lè rẹ́ fún bọ̀. hello sir ẹ káàsán o bàbá ọkọ mi. báwo ni ṣe wa ókè. mo wà ókè o ṣáláfíà lẹ wà. mo máa ń tọ́ ẹ̀. ṣé ẹ̀ bí wípé mi ò tí ì pè yín láti jẹta ìdá ìlàrọ̀ yìí ó yá yín o. <laughs> ẹ má bínú ẹ̀gbọ́n yín náà mi ò jẹ́ kí n ráyè ó ṣe ń rán mi lọ sọ́tún náà rán mi lọ sósì ìgbà tí mo ṣe fún ìdí ẹ̀ ni mo ṣe ń gbé pé ẹ má bínú. bùdá mi náà wà kọ́. aláfíà ló wà àwọn kókó wà lẹ́gbẹ̀ẹ́ mi bí ìyàwó yín kọ́. òun náà má wà lẹ́gbẹ̀ẹ́ mi ìjà yìí oníjọ́gbọ̀n. ìbọn ni rẹ́jọ wà pọ̀ mẹ́rin ni ẹ̀jọ̀ mi gbé fóònù fún ọ mo bá wọn sọ̀rọ̀. hello madam kúrò ìbẹ̀ṣẹ̀ tọ́jú òun ọlọ́wọ́ bá mi tún ilé àti ọmọ tí náà ṣe ní agbára ọlọ́run èṣù ní yá yìí ṣe ti gbọ́ ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ gan o ẹ kú àgbálẹ̀ mi ẹ ṣé gan ni o. olúwa ló ń tọ́jú gbogbo wa. ewu madam ẹ jẹ́ kí n sọ fún yín ṣọ́rí bó ṣe fọkọ yín sílẹ̀ yẹn kó máa dáa ó yẹ kẹ́ ẹ máa wá mú nítorí bíbá ni ìgbà tó yẹ kéèyàn àti wọn jọ máa wá gbé bíbá ni ṣé ìmọ̀ wípé àwọn ọkùnrin náà ṣe fílẹ̀ báyẹn ni pàápàá jùlọ lábújá tá a wà yìí àwọn obìnrin tó wà ní àbújá ìmọ̀ ti burú jù bí kàn gba ọ̀pọ̀lọpọ̀ kàn gba ọ̀pọ̀lọpọ̀ ló máa ń ṣe wọn. kí ẹ ẹ ẹ ó dọ̀la ẹ tún kọ̀ọ̀tẹ̀ sọ ẹ sọ. àti hòtẹ́ẹ̀lì tó máa wá gbé làbújá níbà sódà tí wọn ò ní gba ọkọ ọmọ yín lọ́wọ́ ẹ ṣàmọ̀ pé nǹkan tí yorùbá fi sílẹ̀ kò lè ní ìwé ohun tó. àwọn yorùbá ọkọ mi ni kẹ bá sọ̀rọ̀ òun ni òun mi wá o òun ni òun mi wá ṣùgbọ́n tó bá mú mi wá màá wá kí ni mò ń jókòó ṣe ń lé mi ìṣe kọ́kọ́ náà. àwọn obìnrin sóbìnrin ni òun kò ní kí n sọ fún yín. ìwé ṣègùn ẹ ṣègùn ẹ má wọrí màá gba nọ́mbà yín lọ ọkọ mi ní gan màmá pé yín pásánálì. ẹ ṣe mo dúpẹ́ bá mi kí ọkọ. ọ̀rọ̀ ẹ bá mi kí ọ ó dàbọ̀. nígbà tí wàá rí sọ̀rọ̀ fún ọ̀tọ̀ pẹ̀tọ̀. kò kàn ní ọ̀rọ̀ obìnrin sóbìnrin ni ọ̀rọ̀ tìyà ní tìyà. ó yẹ mi ìpele kan mi tó tó gbà pé bá mi sọ̀rọ̀ àbòsí mi. ẹ̀yin lẹmọ ẹ ṣe. mo ń jẹ́ ẹ̀kọ́ ìjọ́jọ́ lọ mo ń mú arábàárọ̀ ìwé lè ràn ọmọdé sọ yìí jọ jẹ́ kí ọbẹ̀ yẹn tètè ṣe tán wàá mi tẹ́ ẹ̀ pa. báwo ni mo alágbòsí ṣáàyè ò bẹ̀rẹ̀ pẹ̀lú ètìkìtì yín ṣá. Ah, ah. so ìwọ ti mú ẹnìkan lọ sínú ilé yẹn àbí láti máa lọ láti máa introduce sí wọn àbí kí nìkan tó bá sí nǹkan tó rí ni wọn ni máa sọ nǹkan tó ń sọ so o trust ọkọ ẹ mọ àbí. kí ni èmi ò trust ẹ o mi trust ẹ. àti wọn kò jẹ pé ó ń obìnrin jẹ pé ó dájú mi gan lọ in fact tó sọ pé wọn kàn bí ẹ obìnrin kan sí egbin ìyẹn ò ní bá mú tójú yín ẹ sì máa ṣe ìtẹ́fẹ́ mú yẹn máa lọ mu ẹ bá gbègbè sílé tí wọ́n bá mi sọ yẹn o. ìfà kò ṣiṣẹ́ kọ̀ọ̀kan fún wa níṣó níṣó níṣó níṣó ẹ̀. Yeah. <laughs> already ẹ ti jẹ́ kí n máa feel at home jẹ́ mọ́. ẹ wò ìyàwó mi a kì í dúpẹ́ ara yín in fact inú mi dùn gidi gan láti rí yín ah bàbá ọkọ mi ti ròyìn yín fún mi gan-an ìyàwó àwọn ó ṣe báyìí ó ṣe gbàwó bọ́dẹ̀ ṣe ròyìn gan gẹ́lẹ́ ni mo bá yín. thank you so much ẹ ṣé gan-an ni ẹ ṣé mo dúpẹ́. ay ẹ fẹ́ lẹ o ìdí tá a fi wà ń bí ni pé ká mú ká dẹ̀ jẹ ẹjọ́ oúnjẹ dà ọtí nìkan la rí mu. Ah, ẹ wò ṣẹ́rí bí mo ti ṣe ń bọ̀ ni mo ti wò pé tí má débi báyìí mi ò ní fẹ́ ṣe bí àlejò rárá ni ẹ wò ìyọkọ mi ṣẹ́rí ẹ má sọ pé fẹ́ ṣe mí lálejò o inú kíchìn yẹn máa wọ bẹ̀ lọ dáná ni ẹ̀yẹ́ bèrè lọ́kọ mi á ṣàlàyé fún yín wípé mò ń ṣe yàtì kò sírú oúnjẹ náà mo lè sè é ẹ kò sọ fún mi pé nǹkan báyìí lè fẹ́ kó ẹ pé iyán gan lè fẹ́ màá gún fún yín. Ah, ìyàwó mi á jẹ́ wípé ẹ ti gbé nǹkan tí mo mọ̀ jẹ dé yẹn nítorí pé mi gan mi ò níṣẹ́ méjì nílé ìjú kí n dáná fọ́kọ mi lọ inú kíchìn ni mo máa ń gbé lójoojúmọ́ ẹ jẹ́ kájọ máa wọnú kíchìn lọ kájọ lọ dáná fún ọ. ẹ wò à ń bọ̀ ẹni tí wọ́n bá fẹ́ jẹ ẹ tètè sọ́nsìn ká mọ ibi tá a fẹ́ dáná sí. wàá ṣe oríire ijọ́ yẹn gangan. ẹ má ṣàkóso o ẹ má ṣàkóso. kí ló dé ẹyẹ bá wọlé láti. ẹ̀gbọ́n ẹni ò láìkí oúnjẹ ṣá wàhálà ẹ fi jọyà omi ni. gbogbo èèyàn ló máa jọ̀wọ́ àrí àtòrí igun ògbẹ́ wájú ògbẹ́ lẹ́yìn tí o bá jẹun tó dáa hmm, àtòbí àwa òkè àwa ẹ̀ ọ́dẹ òyàwó ẹ bó ṣe rí náà àbí ẹ pé àbúrò kẹrin ló jẹ́ sí i ṣé èrè <laughs> gbé tọ̀ntọ̀n. ẹ̀gbọ́n tó bá fi lè bá ọṣẹ́ fún তুমি কি পারো ọ̀rọ̀ tèmi àti yín jọ ń fà nínú kitchen lẹ́ẹ̀kan yẹn tẹ́ ẹ ti dà mí lóhùn dáadáa ọ̀rọ̀ yẹn ṣì wà lórí ẹ̀mí mi o a ní mo ní pé ẹ má padà lọ sẹ́kọ̀ọ́ kí ni nǹkan tẹ fẹ́ lọ ṣe lẹ́kọ̀ọ́ ọkọ yín wà ń bíbà gbogbo àwọn fámìlì kúkú náà la wà ń bíbà yìí ẹ̀dùn ọmọṣẹ́ inú yín ò dùn sí bá a ṣe jọ máa ń ṣeré nílé yìí ẹ ṣe ẹ̀ láì gbogbo wa kọ́ ọmọ ọ̀gbọ́n ẹ̀ ni ẹ rí pé gbogbo wa ti di one big happy family. kí ah, ló sọ àwọn ìyàwó ẹ <laughs> mo sì fẹ́ kí ẹ náà nà. ẹ wo inú mi dùn bí gbogbo àṣejọ ṣe o mi ìdẹ̀bí òṣìkà ìpadà sípò. ọlọ́run dẹ́ rí inú mi o inú mi rí lè dùn sí gbogbo bí àṣejọ ń ṣe nínú ilé yìí nítorí tí èèyàn kankan bá rí àwọn méjèèjì ṣé ló máa ròyìn pé ọmọ ìyá kan náà bàbá kan náà ni àwọn méjèèjì bá ṣe jọ ń ṣe inú mi dùn bẹ́ẹ̀ ṣe tẹ́wọ́ gbà mí náà i'm really happy but nǹkan tó kò ṣẹlẹ̀ ni pé ṣe kó tó di pé mo wá sínú ilé yìí mo ní ìlọ òfin tí mo ń ṣe lẹ́kọ̀ọ́ mo lè fẹ́ lọ parí ẹ̀ mi ò ní bí èpè mo ní máa wá síbi báyìí wọ́n sì lè wá màá sì máa yọjú. ó dà náà ó dàbẹ̀ ní pé tààrà yín nìkan lè rọ ẹ̀ tí ẹ̀ ò tèmi rárá ah, mo ṣáà sọ gbogbo bí mo ṣe máa ń wà lórí ìfún yín kó tó di pẹ́ dé ẹ mọ̀ wípé housewife ni mí full housewife mi ò níṣẹ́ tí mò ń ṣe lẹ́yìn kí n jí kí n dáná kí n tún lè ṣe mi ò níbi tí mò ń lọ gbogbo ìgbà yẹn kéde mi nìkan ni máa ń wà lé àtìgbà tẹ́ ti dé báyìí in fact inú mi kàn máa ń dùn yàtọ̀ ni mo ti rẹ́ni ṣìkejì mi tẹ́ bá lọ́ sí ẹ̀ mọ́ pé màá tún bọ́ sínú ìrònú padà ni ìdèjú ẹ̀dẹ̀ ro tèmi náà. Ah, ẹ wo ah, ó dẹ̀ wá dùn mí o nítorí pé ọ̀rọ̀ mi ò rí lè yé yín kò bá dùn mọ́ mi tó bá mo lè ṣàlàyé ara mi délẹ̀délẹ̀ fún yín bí a ṣe jọ ṣe nílé iná wọ̀n mi ó dà kò sí wàhálà ẹ jẹ́ ká ṣe báyìí ṣe mọ̀ pé látijọ́ ẹ̀kẹ́ ti dé mi tọrọ nǹkan kan lọ́wọ́ yín rí mo wá fẹ́ tọrọ nǹkan ẹyọ kan bóyá ẹ máa wá ti jú mi kẹ fún mi àbí ẹ̀yin ti jú mi kẹ má fún mi màá mọ̀ bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ mi tó ń sìn náà nǹkan tí mo fẹ́ tọrọ ni pé mi ò fẹ́ kẹ padà lọ sékòó ṣe fẹ́ fún mi àbẹ́ fún mi. Ah. Ah. ìyáálé mi ṣé ibi tí wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ ìgbàlélẹ̀ rà ẹ̀ ṣé nǹkan tó ṣàfẹ́ ni ẹ̀ yes ma'am. 马对。 No.

ṣé o rí pé wọ́n já ọ̀rẹ́ sí mi lẹ́yìn owó ni. ẹ ẹ wá ni wọ́n fẹ́ pa ẹ́ gbogbo ara ti mọ̀ pé nílẹ̀ Yorùbá bọ́kùnrin méjì bá fẹ́ obìnrin kan tí kò bá jẹ́ kò sí ìkejì lọ́wọ́ ìkejì lẹ́kọ̀ọ́ or something like that ṣé ẹjọ́ fẹ́ àwọn kan náà ni. kì í ṣe bẹ́ẹ̀ jàre bọ̀t ọbẹ̀ ẹ̀ jomi lọ́wọ́ sóòlù ló dẹ̀ dùn. ẹ ti wọ́n lọ sọ màtún tó kù o ṣe yẹ ọmọ tuntun wọn náà kí wọ́n tó mú ti tiẹ̀ ẹ. ní 给你家没事活的，你自己。我我有点烦，我这么拼，这个关系怎么这样？My national hero dey understand the situation. She will come, she will no critical. And he said, he should go down, go down, go down, go down. He will be sweat daddy, he will sweat daddy. In fact, he will go and leave now. Yeah, they won't be sweat, they won't be out tutti Thank you. So, jésù tọrọ fún ẹ fẹmi ọ̀tàgbàlagbà bá rí lórí ìjókòó tọmọdé bá gan ní ìrókò kò lè rí rárá rárá. fẹ́mi ṣé o ti ya wèrè ni àbúrò mẹ́ni tó wá bá ni ebi màá ní bíjè bẹ́ẹ̀ bá jí ó mú orúkọ bọ́ pẹ̀lú àdúgbò náà ó mọ̀ náà ìgbà ò lè egun ẹ tó bá fẹ́ àtìró kí ló wá dé kí ló dé tí mo ṣe é lóore tó fi fi sú mi. ṣé dandan ni kí òwe yorùbá máa ṣe mọ́ wọn lára ni. Ah! ọ̀rẹ́ ni wọ̀ ọ̀rẹ́ ni wọ̀ ọ̀rẹ́ ni wọ̀ kí ló máa sọ̀rọ̀ lára ni. fẹ́mi tó da wọ̀ orí ẹ̀ ti dàrú já tí mo mọ̀ yẹ́ mi ni mi ò lọ rí bò anywhere kí ló wáá dé ó lè pẹ̀lú fúnra náà ló pè mí ẹ kíní kan wọ́n gbé wọ́n sàbújá o ẹ̀gbọ́n ẹ̀jọ́ tó rẹ̀ lọ́wọ́ mi ò rí bí tí máa sùn gbóò kọ́kọ́ fẹ́ máa lọ sùn tẹ̀ èmi dẹ̀ náà èdè ẹ̀sẹ̀ pé okay no problem rules kò bí wọ́n á mú kó bẹ̀ kó máa gbé bẹ̀ kó máa sùn ṣé kẹ̀dẹ̀ nìyẹn ni ṣé owó tó gbà wọ́n mi ṣàgbà lọ́wọ́ ẹ̀ gbogbo owó tó ń lò tó gbà kí ló kí ló fi ṣe àní ìṣòwò tó ń bọ̀ tó ń kó lọ fi sòtọ́ kí ló fi ṣe mọ́tò ló fi ràn án ṣé gbogbo lọ́wọ́ ẹ̀ ni ẹ́ mọ́tò ẹ̀ ló wà tà oúnjẹ jẹ́ ni oúnjẹ pọ́lí òtúbi àwọn ọ̀rẹ́ ti jẹ́ ọ̀rẹ́ ti jẹ́ kí ló tó ní burúkú ara kí ló burúkú ìyàrá jà ah, yìí

o disappoint me! o ààrẹ máa kò disappoint mo ti mọ̀ wípé ọmọ ilẹ̀ tó bá gbé sórí bed ó máa jápọ̀ bẹ́yìn ni ẹlẹ́dẹ̀ tó bá wọ ẹ̀fọ́ máa padà sínú ẹrọ̀fọ̀ láti máa para mọ́lẹ̀ ni ah! láti lọ ọkùnrin ẹgbẹ́ tí mo wá àgbà ní àgbà àgbà àgbà ojúlé tó wà ní òkú márùn lọ mo mú ẹ wá sí Àbújá ìwọ bí tó ń gbé ah! ṣé ṣe ìrètí ọ̀dọ́gbọ́kè ìyàwó ilé o fúlàtì ọ̀dọ́gbọ́ rẹ̀ àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ sọ fún mi ìyàwó ìjẹ́ kó máa ṣe amamútọ́ kọ́kọ́ kó máa fi délé lálẹ́ láti rẹ̀ mo nírọ́ ìyàwó tèmi tó fẹ́ bímọ fún mi kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ èmi ò lè fún ẹ lóyún mọ́ o idiọ̀tì ló fún ẹ lóyún. kí ẹ sọ idiọ̀tì lẹ ó fún ọ lóyún. ìwọ ó fún àti ìwà ìlóyún ah! àṣeyàn ló lè kí ló ní. jọba dákẹ́ dákẹ́ dákẹ́ má sọ̀rọ̀ ah má sọ̀rọ̀. ọba mi ò rí. fẹ́mi ayé ti máa jẹ o o jẹ́ mama bàtẹ́ mi. mo mọ̀ ṣíṣe èṣù ni ṣíṣe èṣù ni. sùn. ẹ wo kí n sáré ṣe assignment kan lórí laptop yìí sọ tí máa ṣe tán màá lọ sùn. ìdílé ti ṣùkọ̀ rẹ̀ lálẹ́ sọ gbogbo ilé rẹ̀. tó èmi náà mọ̀nà but mo wò pé mo gbọ́ parí assignment yìí so ayé kò mọ service lọ. mo ti mọ nǹkan tó ń ṣe yín ó dàbí ẹni pé sórí ìyàwó yín tí ò sí lẹ́gbẹ̀ẹ́ yín òun ò tí ì fẹ̀kẹ́ lọ sún dàyà lọ. ló lè jẹ́ iná ọ̀nà bọ́tẹ́ mọ̀ tí máa nùkú lọ sí sinmi náà kọ́nà ló máa bẹ̀yẹn sí. ẹ pẹ̀lẹ́ kúṣẹ́ ẹ hẹ́ ọ̀sán yìí ṣe mọ̀ ẹgbẹ́ ìṣèlérí kan fún mi. ẹ̀yà. ẹni wípé gbogbo ìgbà tí má ti ń rí yín kí n máa rí bí ìgbà tí mo rí ọkọ mi kódà gbogbo nǹkan tó kọ mi ò lè ṣe gbogbo ẹ̀ pátápátá òun lẹ́yìn máa ṣe fún mi àbí. <laughs> èmi náà wá fẹ́ ṣèlérí tèmi náà fún yín pé tẹ́yìn náà bá ti ń rí mi ẹ máa rí mi bíi ìyàwó yín ṣó ti yín ṣe gbogbo nǹkan tí àwọn yín máa ṣe fún mi pátápátá sí ọ̀fun ìjìnlẹ̀ kí wọ́n fọkàn láti rí mi. di ọlá tí wọ́n mú yìí first love mi ẹni tó yẹ kí n fẹ́ kó bímọ fún mi ni bọ́n torí ọ̀rọ̀ ṣèlú kò ṣèlú làwọn parents wa sọ ká má fẹ́ ra. ẹ̀dá ló ń sáré orí ló wọ̀. Adeolami Ajoke. I love you. Thank you. So lovable. So understanding. Ọkọ olóbìnrin ajájẹ. Ọkọ rẹ̀ ṣe àyà rẹ̀ ṣe ní pẹ̀lú ṣùgbọ́n kò sẹ́ni tó bá gbàdúrà kó nánà burúkú àjọkẹ́ àtẹ ṣe nífẹ̀ẹ́ máa pa mí lọ́tì so loving so caring so understanding bí mo ṣe. bá sọ fún báyìí ló máa gbà. kò ṣe pé mi ti rò bẹ́ẹ̀ kò sẹ́ni bí àjọkẹ́ kò sẹ́ni bí adéọlá ah, oríṣi ìfẹ́ mẹ́ta ló wà ìfẹ́ náà yẹ máa ń jọ kíá ewì ìfẹ́ òjò yẹ máa rọ̀ ilé àsùnfàmù Adéọlá I want you to know this fẹ́ kó mọ lélẹ̀ ìfẹ́ àtẹ̀gùn ni mo ń ṣe látìgbà tó ti bí wa látẹ̀gùn ti fẹ́ ó máa fẹ́ lọ títí títí títí táyé máa fi parẹ́ mi. <sighs> so ọ̀rọ̀ ìlú kò ṣe ìlú ìlú báyìí ló ti wá ìlú báyìí ni wọ́n ti wá ló máa ń fa ìpínyà wa báyìí. kí ká ṣe báyìí kí ni ká ṣe báyìí ti sùn. coming to come Oh, you know I love you too. I love you so much. More as it is. Tàbí kíkọ́dà ẹ̀wọ̀n kọ́ ọ méjèèjì papọ̀. Yes, I know you love me today. You will love me tomorrow kẹ́yìn àti bàjá ọ̀pá ní ẹni misunderstanding sọ fún mi ká ni mo fẹ́ fẹ́ jẹ́ ẹ̀rọ tàbí ìfẹ́ gba àwọn ọ̀rẹ́ fún ọ̀pọ̀ àwọn méjèèjì. mo ṣe rí lórí mi gbogbo mọ̀ pé imí kíkí létí àwọn gbẹ̀gìrì tá a bá lù kúrò bójú bá kú ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ kò ní bá kú ọ̀lọ́kọ̀ láéláé ah, ṣé ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ lákọ̀ ọ̀lọ́kọ̀ mi ni. maturity mo fi gbé maturity ah, mo fi gbé náà mo ń sá fún mo ń sá fún mo ń yẹ̀ fún kiri ni wọ́n bá ń tí mo wọ́n di àwọn ẹ̀rí ni fáàtì tí mo rí báyìí tí ojú mi wò ojú rẹ̀ mo sì lọ rẹ̀ bí ọ̀la bèrè owó bọ́jà mo ṣe mi sí ìkọ̀lẹ̀kùn yàrá ẹ̀ tàbí mo ṣe mi sí ìjọba àwọn ògiri tàbí mo máa sọ owó ewu kọ nígbà tí mo wà lórí

ẹ má lọ fún yàn lọ́rùn. ìdájọ́ mi rè ah! bẹ́ẹ̀ bá ṣe fẹ́ tù sẹ́yìn àárẹ̀ òtún àbẹ́ mi ò bá wọlé lọ. ọmọ ìjà lóyún ẹ má jẹ ká lóko.